naam ní àfikún oníbèrè tún béèrè pé ṣé tí èèyàn bá fẹ́ ṣègbéyàwó ṣé dandan ni kí gbogbo ẹbí gbogbo ọ̀rẹ́ gbogbo ojúlùmọ̀ tí wọ́n gbọ́ kò sí ẹ̀rí fún kí gbogbo ayé ó gbọ́ fẹ́nìkan fẹ́ ṣègbéyàwó tayọ ní tí Islam pè ní al-i'lan ìkéde ìkéde yìí sì rèé ní ojúpọ̀nà súnà lẹ́yìn ìgbà tí ákídù nìka bá wáyé tán ni wọ́n ní kí wọ́n kéde pé lágbájá bọ̀dá lágbájá àti sísá lágbájá wọ́n ti di tọkọ-tìyàwó kódà níbi tí ìsìláàmù tó dáàbò bò wá dé pé kí ìgbéyàwó wa kó má já sí gbèsè tá a máa san lẹ́yìn ìgbéyàwó. ìsìláàmù ó fi ṣàhádà níbi ìgbéyàwó ó fi rọ́pò ẹ̀ẹ́lánì wọ́n sì fi ẹ̀ẹ́lán wọ́n fi rọ́pò ṣàhádà ìtumọ̀ èyí ni pé Islam sọ pé tá bá fẹ́ ṣe akidu nìka minimum of four people ni kó wà níjókòó minimum ó kéré parí ènìyàn mẹ́rin ọkùnrin mẹ́rin àwọn ọkùnrin mẹ́rin náà sì nìyí wàlíyù lè mari à aláṣẹ obìnrin tí ó jẹ́ ọkùnrin mùsùlùmí tó bàlágà bákan náà ọkọ ìyàwó lẹ́yìn náà àwọn ẹlẹ́rìí méjì tí wọ́n jọ ní déédéé àmọ́ ibi tí ọba ti já sí pé wàlíyù lè mari à aláṣẹ obìnrin àti ọkọ àwọn méjèèjì nìkan ni wọ́n jókòó ni wọ́n sì ṣe ákédò nìkan tí ò sí ẹlẹ́rìí kankan níbẹ̀ nígbà náà Islam wa sọ pé kí wọ́n ṣe ìkéde pé lágbájá tí í ṣe wàlíyù lè mọ́ríà ó ti fi ọmọbìnrin rẹ̀ kan tí ń jẹ́ báyìí ó ti fi fún arákùnrin kan tó ń jẹ́ báyìí ìdí tí Islam fi sọ wípé shahada awele ẹ̀ẹ́lán ìjẹ́rìí tàbí ìkéde ó ní wípé tí ó bá ti sí olùjẹ́rìí sí jókòó náà tí wọn ò sì kéde dípò olùjẹ́rìí ìgbéyàwó yẹn máa di ìgbéyàwó tá a mọ̀ sí àníkáwò àṣírí ìgbéyàwó ìkọ̀kọ̀ eléyìí tí Islam ṣe ní èèwọ̀ Islam ṣe ìgbéyàwó ìkọ̀kọ̀ ní èèwọ̀ ohun tí wọ́n sì ń pè ní ìgbéyàwó ìkọ̀kọ̀ òun náà ni ìgbéyàwó tó bá wáyé láàrin wàlíyù Maria àti ọkọ ìyàwó tí ò sí ẹlẹ́rìí níbẹ̀ tí wọn ò sì kéde lẹ́yìn ìjókòó akédùn nìka ẹ wá wo bí táwọn mùsùlùmí wá gbé ọ̀rọ̀ lọ báyìí wọ́n wá ti kéde síwájú wípé ní ọjọ́ báyìí oṣù báyìí ọdún báyìí lágbájá àti lágbájá wọ́n fẹ́ fẹ́ ara wọn. ìkéde yìí yóò wá bí ọ̀pọ̀ èrò nídìílé ọkọ nídìílé ìyàwó àwọn ojúlùmọ̀ àwọn ọ̀rẹ́ àwọn aládùúgbò kíkéde ìgbéyàwó síwájú akédò nìka yóò wá ti àwọn ẹbí tọ́rọ̀ kàn sínú ìtìjú. E pé gbàgbàgbà ti gbọ́ tàmẹ̀dó ti gbọ́ làkàṣègbè ti gbọ́ eléyìí náà sọ pé òun bọ̀ lásìkò èyí náà lòun bọ̀ látàbújá kí wàá láwà gbé fún wọn báyọ̀ ọlọ́run ìrònú ọ̀kọ́ ṣẹlẹ̀ sáyé wọn lẹ́yìn náà wọ́n fi agídí tọrùn bọ́ gbèsè wọ́n jẹ gbèsè ìyẹn kọ́kọ́ jẹ́ àdánwò àkọ́kọ́ àdánwò ẹlẹ́ẹ̀kejì wa ni wípé àníyàn wọn kò wá ní dáa mọ́ nítorí pé ẹni tó lọ tọrùn bọ gbèsè nítorí ìgbéyàwó tó bá gbé oúnjẹ kalẹ̀ fún àlejò rẹ̀ yóò máa retí kí àlejò náà kó tọwọ́ bàpò kó fún wọn ní nǹkan báyìí ni ìgbàlejò ètò ìgbàlejò níbi ìjókòó akédò nìka bó ṣe ń yọrí sí àníyàn tí ọ̀dà nìyẹn. kókó tí mò ń sọ ni pé tá a bá fẹ́ ṣègbéyàwó á ṣe bí Islam ṣe ní ká ṣe é. àìmọ̀ wọn ara ẹni níbi ìgbéyàwó ṣíṣe ló ń fa gbèsè a ti wá rí àwọn tí wọ́n tọrùn bọ gbèsè tó ga sí pé lẹ́yìn ìgbéyàwó ìgbéyàwó náà kò ní àlàáfíà nínú kò rọgbọ torí pé ńgbà tí ọkọ bá ń mí kanlẹ̀ lórí gbèsè táwọn òbí ìyàwó táwọn náà ń mí kanlẹ̀ lórí gbèsè báwo ni ẹ̀yìn ìgbéyàwó yìí ṣe fẹ́ dùn tó fẹ́ lárinrin ẹ jẹ́ ká ṣọ́ra fún ìtìjú àti òbítíbitì gbèsè bákan náà àti àníyàn ṣèkárí mi ẹ jẹ́ ká ṣọ́ra fún o aláwa fi wá ṣe kòǹgẹ́ rẹ̀. Islam ẹ̀sìn àlàáfíà ni tá a bá ti wá mọ̀ bẹ́ẹ̀ ohunkóhun tá a bá ṣe yálà nígbéyàwó ni yálà ní ìsọmọlórúkọ ni kò mà ní di nǹkan míì mọ́ wa lọ́wọ́ kò ní di nǹkan míì mọ́ wa lọ́wọ́. bákan náà ni pé bọ́rọ̀ ṣe wáyé lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí bẹ́ẹ̀ náà ni a gbọ́ àti ìsọmọlórúkọ yé ká mọ́ tọrùn bọ gbèsè nítorí pé ya bímọ a fẹ́ sọmọ lórúkọ ọ̀wọ́ nǹkan tí Islam sọ pé kí bàbá ọlọ́mọ ó ṣe ni pé kó pa ẹran kan tó bá jóbìnrin kó pa ẹran kan láṣìírí bá bò tó bá jẹ́ obìnrin kó pa ẹran kan láṣìírí ẹ̀ bá bò tó bá sì jọ́kùnrin láṣìírí bá bò kó pa ẹran méjì ló parí ẹ wá wo táwọn èèyàn ṣe ní ayé òde òní lẹ́yìn ìgbéyàwó ọkọ àti ìyàwó wọ́n mọ̀ kanra mọ́ra wọn nínú ilé wọn ò ní rí nǹkan jẹ lẹ́yìn ìṣúná ọmọ wọ́n mọ̀ kanra mọ́ra wọn nínú ilé wọn ò ní róúnjẹ gidi jẹ lọ́ba tó yọrí sí àìsàn àìlera tóbi bá sì bímọ tán ó yẹ kó máa jẹ oúnjẹ gidi sára ni kí ara rẹ̀ lè bá tètè bọ̀ sípò ẹ jẹ́ àmọ̀ wọn ara wa o ẹ sì jẹ́ ká tún àníyàn wa ṣe ẹ jẹ́ ká yọ ṣekárí mi tí máa ba iṣẹ́ ẹ̀dá jẹ́ ẹ jẹ́ ká yọ ọ́ kù nínú gbogbo ohun tó jẹ mọ́ ìjọsìn àti gbogbo ohun tó jẹ mọ́ ayẹyẹ bí ìgbéyàwó àti ìsúná ọmọ ohun tá a wá sọ yìí kò túmọ̀ sí wípé a ṣègbéyàwó bí ẹni tí bí ẹni tọ́fọ̀ṣẹ́ rárá o ohun tí Islam sọ òun la sọ fún wa yìí o Ọlọ́run fi wá sí kòńgẹ́rin.